ló di gòòbe tí bá ń gbọ́ lórí ilẹ̀ ó di gòòbe ó di gòòbe <laughs> wàhálà be like i no go pay shishi mm. wàláì <laughs> i no go pay kọ́bọ̀ na so wàhálà take start o hmm. ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ìkànnì yín ìkànnì wa yorùbá wùyí náà lèmi ń jẹ́ a tún ti mú wá fún yín o gọ́vnà babájídé sanwó ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ yín ni o hmm. ẹjọ́ ẹjọ́ kì í ṣẹjọ́ ẹ̀ nìkan má mọ̀ dá ẹ̀ o wàláì gòbé ti ṣẹlẹ̀ o wàhálà wàhálà ẹ má dúró ẹ má dúró gọ́vnà Sanwó-Olú bóyá ẹ ti gbọ́ àbẹ́ ẹ ti gbọ́ ẹ tẹ́wàá wá gbọ́ Yorùbá Wuyì lèmi ń jẹ́ a máa mú ṣàkíyèsí yín Ìyábọ̀ Òjó ti pariwo síta ó ti kéyà ayò oníkàrà àdúgbò gbà á máa gbà náà Mm. àwa amẹ̀bọ association of nigeria limited àwa ìkélábí amabayabo òjò pariwo ẹ̀ síta you know why number one obìnrin nìyàbọ̀ òjò number two ni pé ohun tó kan ìyàbọ̀ òjò lè ní ta ni ò lè kàn lọ́la no ẹ jẹ́ kájọ fi ọ̀rọ̀ ṣírò ara wa wò gọ́fúnà mr bọ́dà babájídé sanwóolu ẹ jẹ́ kí mi àti ìrẹ́jọ́ fi ọ̀rọ̀ ìṣírò ara wa wò ìyàbọ̀ òjò come out here fine girl Ìyábọ̀ Òjó ah àti ah, ẹ̀fún ní táìtù Ìyábọ̀ Òjó cries out o. Ẹ ká gbé jáde. Hmm? Kí ló dé Gọ́vùnà Bájídé Sanwó-Olú? Kini ni ẹdúná kí ni Ìyábọ̀ Òjó ṣe fún yín? Ìyábọ̀ Òjó ti pariwo síta oníkálà àdúgbò gbọ̀n. Ẹ jẹ́ àgbàyábọ̀ Òjó ẹ̀yin tèmi ẹ bá mi ṣí ẹ̀kọ́ kan gbìyàn lára kó pọn everybody lára kó má àgbàyábọ̀ Òjó lọ́wọ́ Gọ́vùnà Bájídé Sanwó-Olú àwọn aṣíwájú bẹ́gàsì ṣe mọ̀ pé wọ́n ti fi ẹran jẹ́ wọ́n ti fi ẹran wọ́n ti fi yè àwọn mi lọ àwọn aṣíwájú bẹ́gàsì gbàtọ́ ń campaign wọ́n ti fi eyín já ẹran sí ọ̀wọ́ tẹ̀tẹ̀lẹ̀ tí Ìyábọ̀jọ́ tá a bá ti wọlé a máa wọlé ẹyọ kan tó ní ni ṣe mọ̀ pé àwọn aṣíwájú bẹ́gàsì ti sọ ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ wípé àwọn aṣíwájú bẹ́gàsì wọ́n ti kọ́kọ́ sọ pé ilé ẹyọ kan tí Ìyábọ̀jọ́ ní àwọn tá bá ti wọlé àwọn máa wọlé yẹn ni yes tẹ́ bá ti gbé bá mi kọ́ síbẹ̀ wọ́n ti sọ ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ń threaten gbogbo èèyàn ẹ̀ tẹ́lẹ̀ kí ló dé gọ́vnà Babájídé Sanwó-Olú ẹ lè sọ pé ẹ̀ gbọ́ o bẹ̀tẹ̀ wọ́n bá mi ṣí ẹ̀ fídíò yìí máa kàn yín lára mo mọ̀ pé ẹ̀ ń wò mí àwọn pa yín ń wò mí ẹ̀ ní ṣe hàn kan o agbára Ọlọ́run ọba àìtọ́ pé òótọ́ ọ̀kan ni mo ń bá yín sọ lókù wọ́n ní kí ẹ̀yin tẹ́ bá ti gbọ́ wọ́n ní kí Ìyábọ̀ Òjó wá san tax owó orí eighteen million naira tax in Lagos state eighteen million naira owó kíni ẹ jẹ́ ń dúró dáadáa bí àwọn olè rí ní comment section eighteen million naira owó kíni lẹni kí ìyàwó ìjọba san ṣó ní mọ́ṣú àgbàlá mú ìmọ̀ ẹjọ́ ẹ̀yìn èèyàn mi ṣé Ìyábọ̀ Òjó ní mọ́ṣúárì ni no nǹkan tí ò bá yéèyàn kíyàn sọ pé kò yéèyàn ṣé Ìyábọ̀ Òjó ṣó ní mọ́ṣúárì ni àbó ní hospital ẹ wá gbé tax 18 million fún 18 million don wo kíni 18 million for what tax den gba yawo we èmi kọ́ ó wà lórí wall ya bojo. tani mumu ẹnìkan ni mumu who is mumu 18 million for tax yo ó wà lórí Instagram Ìyábọ̀ Òjó ní aládùúgbò ẹgbà wọn o a lè ti wá láti wá gbà a máa pariwo everybody gbà ẹnìkan ni mumu who is mumu o Lukman babatunde who is mumu please let me know Kilo ló dé kí la ju, kilo nta. jù kí ló ń tà ó ti pariwo síta ó láwọn ọmọ òun lòun àwọn ọmọ lọ sí school kò sí amenities tẹ ṣe fóun ní Lagos state business e lòun ní tóun ń ṣe lẹ́yìn kó ṣe tíátà ẹ wá ní ó jẹ́wó ó jẹ́wó láti tú ẹ̀hún twenty twenty one ó jẹ́wó two years ìyàwó jẹ́wó two years wọ́n á sọ eighteen million. <laughs> wàláì ẹ lè pa wá o ọlọ́run ọba mọ̀ lórí ìkànnì ẹ lè pa wá ní nàìjíríà tá a sì wà tá a sì gba yorùbá nation yìí wàláì if you enter me we go enter we dey follow you like monitoring spirit là ń tẹ̀lé yín. a dẹ̀ kó <laughs> wàhálà wọlé lè is this a threat Gbanjare o ìgbàlọ́ gọ́fúnà Babájídé Sanwó-Olú o obìnrin nìyàbọ̀ Òjó ó ní school àwọn ọmọ òun òun lòun ń sanwó ẹ̀ fún ara òun kò jẹ́ pé ẹsẹ̀ hospital ọ̀fẹ́ tóun ń lọ sí fóun owó hospital òun lòun sọ fún ara òun ẹ wá gbé eighty million wa fún un <laughs> wàhálà wà ẹnì kan níbi owó nàìjíríà tó wà lọ́wọ́ ìdánwò kó wá san èmi ò mọ wọn lówó tax àwọn tax náà gbé wa fun. àwọn Lagos State Tax Commission ni wọ́n gbé 18 million wá fún Ìyábọ̀ Òjó kókó lọ san owó kíni owó kíni ah owó kíni eh má fúnra yín ba ìjọba yín jẹ́ ẹ má fúnra yín ba ìjọba yín jẹ́ because aka comment ní ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó mo ka wọ́n comment oríṣiríṣi lórí wall we ẹ ká bọ̀ jàre àṣà owó orí ni o owó orí wọ́n ní ká má san owó orí mọ́ <laughs> ayé àwọn bá wa kan wọ́n ní ká má san owó orí mọ́ Aye, tí yẹn wọlé ẹlẹ́ẹ̀kejì ẹni kọ́lọ́ san eighteen million owó orí governor sanwó-olú tó bá ń tì yẹn má mami ẹ káàbọ̀ mo kí gbogbo ẹni tó ń wọlé tó bá ń tì yẹn má tìra yín ṣé Ìyábọ̀ Òjó tó máa kọ́wọ́ yẹn sínú tó <laughs> máa kọ́wọ́ yẹn sínú pọ́lì eighteen million obìnrin fa single mother o àwa ro eighteen million àwa kò fún yín ẹ̀ẹ́dẹ̀ lè gbà ẹ̀rọ òdẹ ní báyìí náà kò yé mi governor Sanwoolu, olú ẹ wá lè máa mọ̀ sí o ẹ bá wa pe àwọn tó bá jẹ́ aláṣẹ àtolùdarí tax office Ìyábọ̀ tí ní kẹ bọ́ta ó ní kẹ ṣe analysis bóun ṣe jẹ gbèsè eighteen million she has challenged you last jọ Monday èdè ni Wednesday èmi ń retí pé kílẹ̀ mọ́lẹ̀ ni o kán ní àwọn tax office o wọ́n ti ṣàlàyé o pé Ìyábọ̀ Òjó o ó ní mọ́ṣúárì ní Lẹ́kí o Ìyábọ̀ Òjó o ó ní hospital ní Ṣógúnlẹ̀ o Ìyábọ̀ Òjó láti Monday sìn àti ìgbọ̀kẹ̀ bọ́tà ó ní last year ti gbówó yẹn wá fún un pé twelve million òun dẹ̀ wá sí ọ́fíìsì yín ó lóun fúnra òun ló wá sí ọ́fíìsì òun tún mú yàn dání ó lóun dẹ̀ wá àwọn dẹ̀ jọ yanjú ẹ̀ láàrin ara wọn nítùbí ìnùbí kò si wàhálà ẹni ma lọ ẹ dìbò ẹ wá wọlé million ẹ̀yin obìnrin lórí ìkànnì yìí ẹ bá wa kí single mothers eyi single fathers ẹ̀yin kò lọ́kọ ẹ̀yin omo eyi yawo omo ìyàwó aye bàbá òkú ayé because ẹni tí náà bímọ fún bàbá million kini eyi gà Ebo bá wa tag àwọn aṣíwájú bẹ̀gà sí o ẹ̀yin aṣíwájú bẹ̀gà sí ó yẹ ẹ bọ́ta. ebo ẹ bá wa tag àwọn aṣíwájú bẹ̀gà sí kí wọ́n bọ́ta kí wọ́n wá wa eighteen million kini. Ki kí ló dé warrant koni ki kéèyàn lọ sọ eighteen million fowó tax ó dé e so pé ó tax bọ̀ láti jọ yìí pé two years péré ló jẹ <laughs> wàláì bí mo ṣe wà ń lu òyìnbó ipá ṣe one dollar ni mo wọ̀ kẹta mi mi ò pé eight ò pé eight million orí ẹ̀ kẹta mi mi ò pé eight million eight million tá ìṣòwò kìnnì náà ẹ̀yin aṣíwájú bẹ́ẹ̀ gàásì ẹ bọ́ta o tó mọ̀ sí obìnrin náà pọ̀ nù yín ẹ mọ̀ sí ẹ̀yin wà ń lu òyìnbó ẹ wá bọ́ta kẹ wá fún wa ní tax bẹ́ẹ̀ ń eighteen million ní two years talk less Nigeria. mi ò lè sọ ọ bóyá Ìyábọ̀ Òjó bóyá àbí àbọ̀ ń ta gbáná ni <laughs> wàhálà ó máa lẹ́tìkẹ́ kí ni mo sọ fún yín ó máa ní ẹtìkẹ́ ẹ ṣe yọ̀ǹda kọ́lọ́mú gbọdọ́mù yẹ ẹ̀gbẹ́ tẹ bá mọ̀ pé gbèsè ti pọ̀jù fún yín ẹ lè rí àwọn state yín control gbèsè yẹn pọ̀jù fún yín débi pé èèyàn kan single Ìyábọ̀ Òjó wá sí eighteen million ẹ dákun ẹ má bínú mo fẹ́ bèrè ni o mi gbèjà Ìyábọ̀ mo kàn fẹ́ bèrè ni if Ìyábọ̀ we pay 18 million for two years èló Dangote máa san fún Lagos State no I am not siding Ìyábọ̀ Òjó I am not supporting her but I am just asking if Ìyábọ̀ Òjó have to pay 18 million for taxi. Taxi, la taxi, owó orí èló Dangote máa san Aliko Dangote ni o Alhaji Aliko Dangote ara tá a máa ń sọ ni tálíkà àwa là ń jẹ̀yà olówó ẹ lọ lẹ́kí àjà tí wọ́n ń lo freezer bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ lọ wo tí wọ́n fún ní nepa bill ó yẹ ẹ kòkò ẹ lọ orílẹ̀ ìjọra bá díà ẹ lọ ìkòròdú ẹ máa rí kérésì bill one million ìjọkọ̀ náà fún náà fún neighbor mi ní one million no one million <laughs> I was in Nigeria then. Tó fún Débọ̀ mi 1.1 million owó ná. Bàbá yẹn ó dẹ̀ ń làágùn. Ó dẹ̀ ń làágùn ní kí ni mo ṣe. Ó yẹ wá gbélé mi lọ́ta lé mi. Ẹ gbélé mi kẹ́ lọ tà. Tẹ́ bá sì ta tó kẹ́ bá mi fún mi balance. Bàbá yẹn dẹ̀ ń gbọ̀n. Ṣáyé lẹ̀ ń ṣe ìṣá. Ìjọba Sanwó-Olú. Ṣáyé lélẹ̀. Ṣé wà lẹ́ ń wù yìí? ṣé ẹ̀rẹ́ ni bá yín sọ̀rọ̀ ni àbẹ́ ẹ̀ ń lo agbára create a flag show yìí ẹ gbà mí àṣà ṣé mo ṣì wà online ẹ má dàkẹ́ àdúrà ni ṣé mo ṣì wà online báyìí àkúrẹ́ ti create show yìí dúró báyìí ẹ má ṣe ìṣúnú ni kílẹ̀ <laughs> wàláì àwọn aṣíwájú bẹ gà sí ti débi bíi ẹ wà wàláì àwọn aṣíwájú bẹ̀gà sí màtí fúláàgì aṣíwájú bẹ̀gà sí ẹ má fúláàgì ẹ má ṣe báyìí jẹ́ ká sọ̀rọ̀ ok màámi ni mo ṣe wà online aṣíwájú bẹ̀gà ẹ má fúláàgì ṣó yìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ ni ẹ jẹ́ ká bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ni kí ni Ìyábọ̀ Òjó ń tà e, neighbor mi wọ́n fún ní one point something million owó ná bàbá yẹn dẹ̀ ń gbọ̀n ó dẹ̀ sọ fún nepa ẹni kan wá ta lé òun kan fún òun ní balance If Iyabo has to pay 18 million, oh well no. then uh, tell me. Èló ni àwọn tó wà ní Àjà, kinní kan tí wọ́n ní ṣọ́ọ̀bù ńlá ńlá ilé ńlá, èló ni wọ́n máa san. Àwọn tó ní kọ́ company Yabo, Yabo, jẹ́ sọ pé òun ò company. Ó ń tayọ ṣọ́ọ̀bù tó òun ní. Ọ̀dà tó bá rí bẹ́ẹ̀, Gọ́vnà Bájídé Sanwó-Olú, bóyá Iyabo Òjó ń parọ́ mọ́ yín ni. Ó ó ó nọ́mà. Iyabo Òjó lè máa parọ́ mọ́ yín, ẹ̀yin fún ara yín, ẹ pe àwọn tax office ẹni kan bọ́ta kó wá disclose assets access Ìyábọ̀ Òjó fún wa àwọn nǹkan tó ṣe pamọ́ owó bóyá àbẹ́kó ṣé kìí ṣe pé ẹ jí owó sí àkáǹtì <laughs> wàhálà ọ̀rọ̀ ẹjọ́ tó lọ ẹ jẹ́ kí n comment section comment section ẹjọ́ because kí ni ìsìn bóyá flag ẹ ni comment tó tó nǹkan tó wọlé mi fi fẹ́ comment lórí lórí kíní bí wọ́n flag ẹ̀ mi mọ̀ yẹ kí n fẹ́ wò ẹ comment fẹ́ máa wo comment yẹn ẹ jẹ́ kí comment ní comment section kí lẹ́yìn wò pé ìjọba èkó lè rò títí títí tó máa ní kí Ìyábọ̀ Òjó lọ san eighteen million owó tax àbí wọ́n jí owó sàkáǹtì ẹ̀ ni. ẹjọ́ kí lẹ rò mo ń bèrè mo ń pọ̀ ń bèrè ni kí lẹ́yìn rò pé ìjọba Òjó mo níjọba Òjó Lagos state government tax tax commission will tell Iyabo Ojo to go and pay 18 million. Have you pọ̀ support to Obitere ntin. No. I don't get it. I no, no. Ṣé kíni ọ̀rọ̀ tó ń ṣọgọ́fà ló ń sọ ọdún. Hmm. Ọ̀yí tó ń ṣogójì náà ló ń ṣe gbá. Ọ̀rọ̀ tó ń ṣàbọ̀yàdé tó mú mọ́ra tí ò sọ̀rọ̀ o ó ti dá mi lójú pé gbogbo ọlọ́yà ló mà kan o tẹ́ ò bá a mọ̀ kẹ́ ẹ béèrè o ṣé ẹ̀yin tẹ̀ ń dá kẹ́ńsìn ẹ̀ ń wò pé God don cash am ṣebí ayé ayé election ó ń ṣe ní belebelebele ó ń sọ̀rọ̀ belebelebele Ìyábọ̀ Òjó ní right láti sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó has all the right láti sọ̀rọ̀ pé kò báyìí lòun fẹ́ ṣe kò báyìí lòun ò fẹ́ ṣe àgbàtọ́dẹ̀ campaign náà àwọn èèyàn ń bọ̀ta ẹ́ eh, kíní kan tó bá táwọn bá ti wọlé ilé ẹ̀yà kan tó gbójúlé yẹn àwọn máa wo hmm. so ẹni tó bá ti tẹ̀lé yín níṣẹ́ máa wọlé ẹ̀ is that why they serve 18 million dollars Eh, 18 million dollars 18 <laughs> million naira owó lé kó lọ sanwó 18 million naira owó táàsì tẹ́ bá kọ̀ nísìn tẹ́yìn èèyàn ò sọ̀rọ̀ Sanwó-Olú Ìyábọ̀ Òjó needs to tell to tell us yes God bless you mami Sanwó-Olú ẹ̀yin àti Ìyábọ̀ Òjó you need to tell us nǹkan to wà láàrin ẹ̀yin méjèèjì yes o before Ìyábọ̀ Òjó we pay eighteen million owó tax Governor Babajide Sanwó-Olú and Ìyábọ̀ Òjó you need to tell us what is what is um, òyìnbó yìí náà ni wàhálà what is láàrin ẹ̀yin méjèèjì you guys need to explain to the world Ìyábọ̀ Òjó has challenged you wàhálà ń bọ̀ o. Ìyábọ̀ Òjó has challenged you. She has come out and say, ó oh, yá ẹ wá disclose assets un. Bóyá owó school ọmọ lẹ ń bá òun But you o. Bóyá hospital lẹ kọ́ fóun tóun lọ hospital ọ̀fẹ́ ni o. Bóyá train lẹ kọ́ fóun tóun wọnú train yìí ni o. Ó ní kẹ́ bọ́ta kẹ́ wá sọ̀hún tóun tóun ṣe. Tó ní bọ̀rọ̀ sọ eighteen million owó tax. Ẹja bẹ̀rù Ọlọ́run. Ẹja bẹ̀rù Ọlọ́run. Gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe láyé kó máa ṣe pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ẹ̀yin tálíkà tẹ́ máa ṣe padà kọ́mẹ̀ntì pé aláàlẹ́mu o kọ́mẹ̀ntì o o sọ́sọ́ kan ààrẹ o tí wọ́n bá jẹ Ìyábọ̀ Òjó tán wọ́n á padà wá jẹ̀wọ́ náà Lagos State alábàárù tó rẹrù sórí ẹni kó wá já tíkẹ́ẹ̀tì mo wá bèèrè lọ́wọ́ yẹn pé owó tíkẹ́ẹ̀tì kílẹ̀ ń já wọ́n ní tíkẹ́ẹ̀tì owó orí <laughs> tíkẹ́ẹ̀tì owó orí ń ta mí alábàárù tó rẹrù sórí ẹ já tíkẹ́ẹ̀tì fún béèyàn yàgbẹ́ lẹ́kọ̀ọ́ ẹ ní kó já tíkẹ́ẹ̀tì béèyàn tọ̀ lẹ́kọ̀ọ́ sẹkírẹ́tì káàbọ̀ ìyá mi kí ẹ ní kó já tíkẹ́ẹ̀tì bó pẹ́ bóyá ẹni tó bá wọ kọ́mú lẹ́kọ̀ọ́ ẹ ní kó já tíkẹ́ẹ̀tì kọ́mú tó wọ̀ mo pẹ́ wò mí o. Somebody want to use Yabo Ojo as a scapegoat for supporting Obi. Hey, if that see, sanwo I know this is what people will say. That is because Yabo Ojo supported Obi. That is why. Ṣé Yabo Ojo nìkan ló wà ní Lagos State? No, I'm ń bèrè Say Yabo Iyabo Ojo nìkan ló ń ṣe bísínẹ́sì láàrin àwọn oní tíátà yẹn? second time yìí internet máa drag yín second time yìí we sit down for na matter for this internet wallahi we sit down for na matter wọ́n àkọ́ wá bú mi pé ìpín kan ní wọ́n àkọ́ pa ẹ́ dànù ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ní ẹ́ ọ̀dẹ̀ tí ìyá àti bàbá ṣe bá ṣì wà láyé àwọn to bí wọn dà wọ́n àkọ́ pẹ́ you are just reminding me pé jọ́kọ̀jọ́kan gbogbo ẹni tó bá ṣẹ̀ mí máa ó máa kú kùránì ti sọ fún mẹ́tẹ̀lẹ̀ kúrò náà sí ni kùránì ti sọ bíbélì ti sọ gbogbo ẹ̀yà tó bá ti ń ṣe ẹ̀mí láyé ló máa tọ́kú wò kódà ifá fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀yẹ̀kú ẹ̀yẹ̀kú ẹ̀ ò bá di fá ò bá di ọ̀sá fún ẹ ẹni tó tó mú awọ agilítí tó fi ṣògùn àìkú ni tagídí tó bá kú sọ́mọ aláwọ̀ tiẹ̀ tí wọ́n bá jẹ Ìyábọ̀ Òjó tán tí a ò sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó ẹ̀yin tó ẹ̀yin tẹ̀ ń wò mí mo kúrò wọ́n máa padà sọ̀rọ̀ mo kúrò wọ́n tó ń wò mí yẹn wàá padà sọ̀rọ̀ jẹ́ni ẹ̀sán ẹlẹ́ni jábàjábà wo tó bá ya ìgbẹ́ tó fẹ́ lọ yà wọ́n á ní kó já tíkẹ́ẹ̀tì kó o tó lọ yàgbẹ́ bó ṣe máa di fùwẹ́ mú lélẹ́yìn wà ìmínú yín inú yàrá ẹ̀ lápadà máa yàgbẹ́ sí inú yàrá lẹ́gbẹ́ máa máa ya ìgbẹ́ sí if you refuse to speak up this is democracy ṣe democracy àbí democracy àbí demo yàwèrè. Demo This is democracy. We need to speak up on behalf of each other. Women support women. Not only women support women. We go support anybody supportable. But we women, we must stand up and support each other. Ìyàwó Jàwá pé 18 million sínú bagi at boasi tax office. Ẹni ẹ̀gbá lọ́wọ́ And it will be convenient to take that money from her. Kí ló Ma, you don't forget Ìjẹ̀ṣà bàtà. Is this same uh, Sanwo-Olu support Yago Ojo to send Baba Ijeta go prison? And so, I love what Sanwo-Olu do. Ah, wahala, wahala, wahala, wahala. Hmm. This your comment, ó deep gan o. Wallahi, this your comment, ó deep gan o. Hmm. Do we say this is time for a song? No, this your comment is so deep. I love the comments. Somebody said, I, I have forgotten about Baba Ijesha This is the same Sanwo-Olu that supported Iyabo Ojo to send Baba Ijesha lọ Hey, oh deep oh. That is why I love seeing I love seeing people's comments. I love reading out comments. Wallahi, oh deep ṣé ká wá sọ pé orí bàbá ìjẹ̀ṣà ló ń jà ni no i don't get it àbí god of bàbá ìjẹ̀ṣà is at work ah ilé ta fi tọmọ èrì ló máa wo ilé ta bá fi tọmọ èrì ló máa wo <sighs> wàhálà kọ́mẹ́ǹtì yìí ó lágbára o. Ah. Emma, <laughs> people are saying they love what is happening to to Iyabo Ojo now. Ah, <laughs> wahala. I, I, I don't fall my hand. You wahala apá mi to jábọ́. Iyabo Ojo ṣebí wọn náà rí nísìn. Iyabo Ojo. Yes, it's think deep. I commend you. God bless you. Yes, and people are now people's comments are now supporting this this man pé ó think deep the lord eh? ilé tá a fi tọmọ èrè ló máa wo that is why on Yorubawuyi platform i always tell you Yoruba nation la fẹ́ Yoruba nation la i always say this no perfect no permanent enemy no perfect friend your friend your best friend today might stand up and become your worst enemy tomorrow ah èyí kìíní kan wà lẹ́yìn wa tẹ́ ah, bá ṣe gbá even Ìyábọ̀ Òjó and the eh, princess are not talking again chai ó deep o this one deep o <laughs> governor Sanwó-Olú láì I jẹ́ rí kọ́mẹ́ǹtì náà because mo ti fọ́ báyìí mo ti fọ́ o sanwó ti gba lọ́ọ̀yà sórí platform mi àwọn lọ́ọ̀yà ti wà mí bíi wọ́n do you support bàbá ìjẹ̀ṣà i support the governor okay let's see why did you support the governor somebody said he supported the governor he supported the governor why did you support the governor for giving the Ojo to, to go and pay eighteen million naira for tax in Nigeria you can't support governor for injustice this is injustice yes this is injustice you know we Nigerians we are brainwashed with um, religion now people people believe pé orí bàbá Ìjẹ̀ṣà ló fi àjẹ Ìyábọ̀ Òjó orí Kishi tó pa bàbá Ìjẹ̀ṣà àti governor Babájídé Sanwó-Olú pọ̀ tí wọ́n fi di ọ̀rẹ́ tí wọ́n di papa, mo baba Ìjẹ̀ṣà Ìkíṣe náà ló tú wọn ká I think we are getting there but apart from baba Ìjẹ̀ṣà hey, ṣe kini, this is what is happening she must pay the money wahala ti dé o wahala yìí ìfẹ́ wí fans ẹ̀ why must she pay the money let me tell you one thing this is what is happening when Baba Ijesha was sentenced to jail he never seen this. wahala wahala yìí pọ̀ ẹ ẹ ẹ kìsọ̀ we all are supporting government on injustice. When Baba Yesa was sentenced to jail, pẹ̀lú help Iyabo Ojo and Governor Babajide Sanwo-Olu has claimed, has claimed ni o, has alleged that Babajide Sanwo-Olu No support Iyabo Ojo láti ran Baba Ijesha you sí ẹ̀wọ̀n one pé ah, mọ̀yàn àmọ̀yàn tó bá wálé tó bá mú jáde gan mo máa fọ́ orí ẹ ní máa pa sí bíbí ní mo máa ṣe kíní kan ní wọ́n brag nígbà yẹn what if tó bá yẹ pé èmi àti yín God bless you tó bá yẹ pé èmi àti yín nígbà tí bàbá tí Ìyábọ̀ Òjó àti tóun tí wọ́n pariwo ń gbà yẹn àti princess tó bá yẹ pé èmi àti yín á dìde báyìí a bẹ̀rẹ̀ sí ní pariwo fún bàjẹ̀ṣà but the video footage ọwọ́ ti wà ní court a lè sọ̀rọ̀ mọ́ọ̀chì fídíò footage yẹn bàbá Ìjẹ̀ṣà sọ pé wọ́n pè wọ́n á ṣe fíìmù ni àwọn ọ̀rọ̀ tí mo sọ gbà pé pé obìnrin tó bí when woman loves you woman will go any length tó bá ká ẹ pé òun bá àbúrò òun sùn tí obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin mi dẹ̀gbà ah, bàbá lágbájá kù akùnrin asùn ni á dẹ̀ kú bẹ́ẹ̀ bóyá ó ń bá àbúrò ẹ̀ tàbí ọ̀rẹ́ ẹ̀ princess lo opportunity pé baba ìjẹ̀ṣà ń bá ọmọ tó wà lọ́dọ̀ òun sùn ọlọ́mọ fourteen years ni this is where we say Nigeria is not working to God trust me Nigeria is not working if Nigeria is working you cannot claim that girl is fourteen years hospital will not be see birth certificate here da what if táwọn your body dìde gbà pé irọ́ o kò tètè jẹ́ can you kíní Can you kan let's see the girl's birth certificate birth certificate ọmọdé yìí dà báwo ló ṣe jẹ́ kí ló fà á báwo ni náà ọ̀nà tún ti rí ọmọ yẹn ọ̀nà tún spam ẹlòmíì lára princess is not saying anything out now what if we stand up for we all stand up for bàjẹ́sà ń gbà yẹn pé if bàjẹ́sà is guilty ọ̀tá òyìnbó Yomi Fabiyi lèmi ò ṣe báyìí bu. He is saying, give us the proof and evidences. If Baba Ijesha is guilty as a pedophile, wàhálà ìmánikọ́ lọ yẹgi fún Ọlọ́run. If I am a judge, wọ́n wá gbé kéèsì wá síwájú mi pé you are a pedophile, ìmánikọ́ lọ yẹgi fún ẹni. Ọlọ́run ló jẹ́ kí tí má kàwé ni kò bá lẹ́tìkẹ́. Ìmánikọ́ lọ fẹ̀yẹ́ ti àgbà kan wọ́ ẹni ìbọn ni. If Baba Ijesha is a pedophile, Yomi Fabiyi was shouting then pé ẹ mú proof jáde. Let's see. If this girl is 14 eh, years, let's see. I talk about it and some stupid element are saying, ah, Madam, if na your picking, if na my picking, if you don't reach 18, and what and what ohun kọjọ ló ń ra wọn But if, is, if she is less than 18, wàhálà wọ́n tó bá ṣe orúkọ bẹ́ẹ̀ máa rán ẹ So now let's, let's, let's say this if what of if we all stand up then for Baba Ijesha pé we want to know where is this guy's birth certificate Nigeria ni èèyàn ti máa mú ọjọ́ orí ẹ̀ ní birth certificate tó bá bí ọmọ l'Amẹ́ríkà lé ní wọ́n ti issue birth certificate ẹ̀ he was he or she was born in kinní this is the time he was born doctor tó gbẹ̀bí ẹ̀ nọ́ọ̀sì tó gbẹ̀bí asáyé kinní kan ẹni tó kọ́kọ́ kì í sí ẹ̀ wọ́n ti kọ́ everything kalẹ̀ But Nigeria, there's nothing like that because they are all fraud. We have fraud government. Fraud. Fraud government. Lani, you guys are fraud. <laughs> now, they want Babajide Sanwo-Olu now. that's, we are living in God for that reason. Trust me. Nigeria is not what you know. Nigeria is not what you know. Nigeria is all about who you know. Then, Ìyábọ̀ Òjó ó lẹ́nu bí pọ̀pọ̀pọ̀pọ̀ ó lẹ́nu bí ìbọn then because you know Babájídé Sanwó-Olú as governor àlẹ́jì ni o wọ́n lè pawọ́pọ̀ ẹ̀rọ bàbá Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n pípọ́ bọ́mọ fourteen years sùn bàbá Ìjẹ̀ṣà tó pàmò òkè ìṣọmọ fourteen years now there is there is no even time for us to ask ọmọ tó bàbá Ìjẹ̀ṣà dó yìí ṣé bàbá Ìjẹ̀ṣà ló gbà balẹ̀ ẹ̀. No, that's, that's those are the questions they can be. No calling, so no calling abeg. This should be some of the questions they can be pé ọmọ she ṣé bàbá Ìjẹ̀ṣà ló jàbálẹ̀ ẹ̀. I was talking there. Then I will be the ah, you are supporting bad thing and you supporting the video. I am not supporting the video file. I am not supporting the video file. I am just against injustice. Tó bá pẹ́ lóòótọ́, bàbá Ìjẹ̀ṣà ló jàbálẹ̀ ọmọ yẹn ọmọ yẹn gun ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ kó ọmọ and again how careless is ẹ̀hún um, kí ló wúkọ ẹ̀ princess tí ọ̀rẹ́ ìta wọn wálé wọn bọ́mọ yẹn sùn ọlọ́mọ ọdún mẹ́rin àbọ̀mọ ọdún márùn kan ló ti bá sùn then bàbá ìjẹ̀sà left and came back ọmọ ọdún márùn yẹn how do they know wípé bàbá ìjẹ̀sà bá ọmọ yẹn sùn ní ọmọ ọdún márùn tí bá ń sọ̀rọ̀ ṣe wà ní mò ń support fídíò five aláì. Ah, àìkàwé ṣe mẹ́wàá fún mi o wà láì tàláì àìkàwé àmọ́ Ọlọ́run mọ̀ tó yẹ kí n kàwé tó ti bá kàwé ni bóyá wọ́n á ti pa mí dànù Nàìjíríà yẹn because lórí ọ̀rọ̀ kéèsì ọmọ yẹn èèyàn ló máa lọ sẹ́wọ̀n máa pọ̀ èèyàn ló máa lọ sẹ́wọ̀n máa pọ̀ how come pé wọ́n ní ó ti fi kọ́kọ́rọ́ jàbá lé ẹ̀ well ọmọ yẹn wà ní five years number one ni pé how come tí wọ́n mọ̀ wípé kọ́kọ́rọ́ ni wọ́n fi jábàá lé ọmọ yẹn hmm, eh, wàláì ah! yorùbá wuyì kí lẹ́tọ̀ wàá kàwé báyìí torí ọlọ́run ọba báwo ni wọ́n ṣe mọ̀ pé kọ́kọ́rọ́ ni wọ́n fi jábàá lé ẹ̀ kí ni ìyàtọ̀ àbálẹ́jì já pẹ̀lú kọ́kọ́rọ́ àti pọ́nrán tàbí kọ́ ọwọ́ fi jábàá lé ẹ̀ kí ni ìyàtọ̀ yẹn wọ́n wá jábàá lé ọmọ yẹn pẹ̀lú kọ́kọ́rọ́ when she was five years bàbá ìjẹ̀jà left and came back after 10 years. Okay. CCTV camera wo ló gbé pé ní 5 years 10 years ago Yeah, yẹn bàbá Ìjẹ̀ṣà tó fi kọ́kọ́ jàbá lé ọmọ yẹn. Camera wo ló be. Can you evidence to prove pé bàbá Ìjẹ̀ṣà fi kọ́kọ́ jàbá lé ọmọ yẹn pé bàbá Ìjẹ̀ṣà ló ṣiṣẹ́ yẹn. Okay. Number one. Yeah. Number 2. Ọdún kelore tí princess ọ̀tọ̀ ní kéèsì tàǹtì rẹ̀ ẹ ti gbé kéèsì lọ sí bòmí ọdún kèló lele, tí princess, àti bàbá ìjẹ̀ṣà ti jọ wà papọ̀ wọ́n mọra wọ́n sì ó ní prínsẹ̀sì lọ́rọ́ bàbá ìjẹ̀ṣà lọ sí skul prínsẹ̀sì ló ṣe lé prínsẹ̀sì ló ṣe ọlọ́run lọ́gbẹ́sẹ̀ ok during that time tí prínsẹ̀sì mọ̀ wípé bàbá ìjẹ̀ṣà ló fi kọ́kọ́ wọ́n jàbá lé ọmọ yẹn ó dẹ̀ rán lọ sí school. ó dẹ̀ fẹ́ bàbá ìjẹ̀ṣà ọjọ́ wọ́n jọ ń rúnra wọn sẹ́ndí bàbá ìjẹ̀ṣà tó fi kọ́kọ́rọ́ jábàlẹ̀ ọmọ ọdún márùn-ún lọ sí skul number one lọ́dọ̀ tèmi is an offence princess wa gbà tó ẹ̀wọ̀n forty years lórí ẹ̀ does that mean you are applauding bàbá ìjẹ̀ṣà for fi kọ́kọ́rọ́ jábàlẹ̀ ọmọ are you are you applauding him is that an accolade that well done ọmọ ọ̀dọ̀ rere why will you why will you send a freedom file to school Number one, why did you keep the secret with yourself for solid 10 years? You kept the secret with yourself. Àwọn wo ló mọ̀ sí nígbà And you said, eh, I'm yẹn bá ti a máa I'm a máa sá. Ọmọ tó bá dis virgin. Ẹni ọkùnrin tó bá ti rí, a máa ni. Okay, ẹni bá jẹ̀ṣà ló dis virgin ẹ̀ but after tí bàbá jẹ̀sà ń discharge ọmọ yẹn ṣé ọmọ yẹn sọ fún bàbá jẹ̀sà ọmọ yẹn sọ fún princess pé oko bàbá jẹ̀sà ó dùn dáadáa ni no there are some things we don't need to cover our mouth to say ṣé ọmọ yẹn so fún princess Baba pé bàbá jẹ̀sà wà tó bá mi sùn lẹ́yìn tó kọ́kọ́ jábọ̀ alẹ́ mi tó wá ń bá mi sùn oko ẹ̀ wá dùn dáadáa ni princess ṣe gbà fún bàbá ìjẹ̀ṣà ni ọ̀ ṣé princess ni ó fẹ́ tẹ́sítì nǹkan tọmọ ẹ eh, enjoy lọ́jọ́ yẹn tí bá dé adájọ́ ẹlòmí á lo ẹ̀wọ̀n two thousand mákòkòsù mákàn la ẹlòmí ní ẹ̀wọ̀n two thousand years ẹ̀wọ̀n two thousand ẹ ti gbọ́ wẹ́rì mákàn láyọ̀ ní ẹ̀wọ̀n two thousand years nìkan lọ fún ẹ. Did she want to enjoy what that little girl of five years tó bá yẹ pé lóòótọ́ kò tí little girl yẹn enjoy nígbà yẹn ṣé princess náà fẹ́ tọ̀ wò ni ó fẹ́ mú bóyá mọ́mọ́ ọ̀bá ìjẹ̀ṣà bóyá tóbi sí ni àbí bó ṣe dùn sí àbí bó ṣe wà active sí. then she was with ọba ìjẹ̀ṣà wọ́n jọ ń múra wọn wọ́n jọ ń gbára wọn wọ́n jọ ń ṣọ̀kí ṣọ̀kí ṣọ̀kí she send ọba ìjẹ̀ṣà to school. why why agbépo lọ́jà ò jalè bí ẹni tí wọ́n gbé fún for covering bàbá ìjẹ̀ṣà ó yẹ kí princess gbà tó ẹ̀wọ̀n wọn one hundred and thirty nine thirty nine thirty nine ó dùn mí mi ò lọ school years one hundred and thirty nine years ló yẹ kó fún ní ẹ̀wọ̀n tó wáyé pé lóòótọ́ ìbáyẹ̀sà bá ọmọ ẹ̀sùn ní five years ó dẹ̀ cover ẹ̀ bọ́ tó wọ́n ṣàjẹ́ pé ó gba boyfriend ọmọ ẹ̀ <laughs> igbó gba boyfriend ọmọ ẹ̀ because ọmọ ẹ̀ ìbáyẹ̀sà kọ́kọ́ ń bá sùn kóhun tó wá gbà gẹ́gẹ́ bó ṣe sọ o I don't know but bàbá ìjẹ̀sà said said kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ every God bless you everything we don put everything God God God go judge ọlọ́run no God will judge there's God there's ọlọ́run there's Elédùmarè but there are sometimes we need to reason some things we need to reason some things báwo yẹn ṣẹlẹ̀ báyẹ̀ sọ pé ó ní kò rí bẹ́ẹ̀ number one ó ní wọ́n pè wọ́n act ni bóyá rọ́ ni bóyá òótọ́ ni èmi ò mọ̀ o bóyá kò wá àtì ni o a rí fútẹ́ a rí píkṣọ̀ yẹn a rí fídíò yẹn pé bàbá ìjẹ̀ṣà ń líìkì owó ọmọ yẹn tọmọ yẹn ò bá ti pé eighteen tí bàbá ìjẹ̀ṣà bá ń ṣe nǹkan tó ṣe tó ń líìkì owó ẹ̀ tó ń sì dízọ ọmọ yẹn ẹ̀kọ́ bàbá ìjẹ̀ṣà lọ sí ẹ̀wọ̀n bóyá bíi thirty years for being a pedophile ó yẹ kó lọ sí ẹ̀wọ̀n tó máa tó thirty years bẹ̀ tó bá wá ṣe pé wọ́n pè wá àtì ní lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ ibẹ̀ ni a máa fílẹ̀ fún ọlọ́run gbà wọ́n pè mí wá àtì ní àtì náà sọ fún mi and wọ́n ní bàbá ìjẹ̀ṣà ti ń bọ́ ọmọ yẹn sùn débi pé ó ṣẹ́ oyún fún un <laughs> doctor tó ṣẹ́ oyún fún ọmọ yẹn fún ọmọ that age they need to arrest that doctor doctor why did you share oyún fún ọmọ under age wọ́n ló ṣẹ́yún fọmọ yẹn ní three years ago and wọ́n lọ́mọ yẹn last year yẹn was fourteen years so definitely ọmọ yẹn was eleven years nígbà tí wọ́n ṣẹ́yún fún doctor yẹn they need to arrest that doctor and when they arrest that doctor then the doctor will say the truth if that girl is really fourteen years oh àìkàwé ṣe mẹ́wàá wàhálà àìkàwé àìkàwé ó ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún mi am I making sense they need to arrest that doctor doctor kí ló tó ṣe oyún fọmọ ọdún mọ́kànlá because fourteen minus three àbí how many years nìyẹn fourteen minus three eleven years kí ló tó ṣe oyún fọmọ ọdún mọ́kànlá who signed the paper kí doctor tó carry out operation láti ṣe oyún fọmọ yẹn who signed it kálẹ̀ tó do as guarantor wípé ọmọ ọdún mọ́kànlá tẹ́fẹ́ yọ oyún fún yìí o tọmọ yìí bá kú o ó wà lọ́rùn òun o ta ló sign it. God bless you for saying I'm making sense. Thank you for saying I'm making sense. <laughs> they need to find that person that signed it. Ọwọ́ tó fi sign yẹn. Kọ́kọ́ ní kó gbọ́wọ́ ẹ̀ sórí pákó náà. come, máa wá jọ ní Come, Kó nọwọ́ Come, kọ́wọ́ yẹn paralyze. If anybody impregnated eleven years old child, tẹ́ ẹ̀ bá rí different case nìyẹn. Ẹlẹ́ẹ̀mẹ́ tó rèpù ẹ̀ tó fi lóyún yẹn. Why not handle Baba Ijesha to, to, to police then? <laughs> wọn ti mọ gọvnà Babájídé Sanwó-Olú Ìyábọ̀ Òjó mo fẹ́ wá jà fún ẹ tẹ́lẹ̀ nù bẹ̀tẹ̀ àwọn ayé ní iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń but better still we need to speak up for each other Nigeria should not be a country where what you know don't speak for you but who you know speak for you Nigeria should not be a, a kind of country they well Nigeria is not working sha Nigeria is not working we all know Nigeria is not working. Injustice on Baba Ijesha. Now, injustice on Iyabo And if this thing continues, you continue saying, ah, our governor, well, yeah, you have to know the governor before you can do anything. If that continues, ẹ fẹ́ gbọ́, gbogbo wa Then you need to know àwọn tó wà níwájú láti ṣe anything ọlọ́pàá máa dá ẹlòmíì dúró where is your particular and i'm gonna call the IG now hello hello IG many of these ladies won't drive without driving license if you ask them hello madam where is your ID ah you don't know my boyfriend i am a my girlfriend to chief of guinea army staff chief of governor this is injustice tó yẹ kí gbogbo wa pátápátá gẹ́gẹ́ bí ọmọ ọmọ Yorùbá ọmọ Ìgbò ọmọ Haúsá tábọ̀dọ̀ kọ́kọ́ eradicate injustice yẹn ló mú Buhari máa ní káwọn bókobòko kó máa fi <laughs> Ọlọ́run ṣe ti mi kàwé o wàláì tí mo bá kàwé ni kò bá lẹ́tìkẹ́ Buhari ní kí àwọn àkérò kọ tiwọn kó máa gbé ìbọn kó máa fi ṣọ́ màálùú The Fulanis can use AK-47 to guide their malu. Afalo afabo wọ́n ní against white animals. Ejo, ní Nigeria, ibo ni white animals kù sí. No, because when I see Afghanistan, Yorùbá nation is a fraud. Yorùbá nation wo lẹ ń béèrè fún. Kí ni ẹ wá Yorùbá nation Then I will, when I see their comment, I check it as really ò Did you ask yourself Where are the wild animals in Nigeria again? Buhari ni AK-47 yẹn, wọ́n fi ń guide àwọn màálù wọn against wild animals. Where are the wild animals in Nigeria again? Do we have any thick bush or thick forest in Nigeria? <laughs> Wàláì, igbó orúmọlẹ̀ gan-an kò sí mọ́ Nàìjíríà. igbó orúmọlẹ̀ ò sí mọ́ nàìjíríà àwọn bàbá lẹ́gbẹ̀jẹ̀ àdó nínú igbó orúmọlẹ̀ gbogbo táàmì yẹn ti lọ there's not like igbó orúmọlẹ̀ in Nigeria again yet that is injustice from the president of Fulani to other tribes yet àwọn àmọ̀tẹ́kùn wa wọn bí wọn da àmọ̀tẹ́kùn wàá gbé kí lórúkọ ẹ̀ dání ak aláwọn aníkọlọ ju sẹ́wọ̀n ni yet àwọn kan wá bọ́ta pé á ah, eléyìí injustice ni o tọ́pẹ́pẹ́ ẹ̀ lè ṣe wọ́n ní bure láre ẹ̀yẹ mo lọ́fẹ̀ẹ́ má bínú o wọ́n ní bure láre ikó gbọ́dọ̀ jù kàn tí kò bá jù kàn nílé ọlọ́fà àmọ́jọ ogun ló máa ń dá sílé bàbá wọn if truly you are a sensible person and you see people agitated for Yoruba nation láfẹ́ Yoruba nation láfẹ́ you will first ask them why are you talking about Yoruba nation Then they will explain to you. Or they will be like, I know much in Nigeria, they will use question to answer question. They will ask you, why tí àwọn Fúlàní daran daran daran daran tí wọ́n fi AK47 káàkiri tí wọ́n ń gbé ìbọn láàrin ìlú tí Àmọ̀tẹ́kùn tó jẹ́ ọdẹ ní ilẹ̀ Yorùbá tí ò lè gbébọn God bless you they will ask you why tó jẹ́ wípé àwọn àwọn Buhari wọ́n lọ ti southwest border òun àti ti Not ti kalẹ̀ àwa president, yo, o kílẹ̀tẹ̀ ti border na eh, southwest o Buhari ní eh, àwọn èèyàn fẹ́ kó nǹkan ogun wọlé Okay. àwọn èèyàn ń drive lọ nísìn mo ń drive lọ sí ọ̀nà ọ̀nà bọ́díkìlá mo lọ sí Ìdúmọ̀tà nísìn mo wá dórí bíríìjì Ìdúmọ̀tà mo pé wọ́n ti block ẹ̀ everywhere everywhere ti block that's border kan nìyẹn wọ́n ti tì í ṣé bí màá yí ọwọ́ mi sí ọ̀nà èbúté fọmọ ebúté wà lọ gba dédìjà àdèlé wá sí ìdúmàgbò ojú ọlọ́bùn then máa já sí ìdúmọ̀tà padà if truly lóòótọ́ lóòótọ́ ni wọ́n fẹ́ kó nǹkan ogun wọlé lẹ́sẹ̀ ti bọ́dà south west àwọn tó kọ̀ọ̀kan ogun bọ̀ tó ti gbọ́ pé ti bọ́dà south west o ok mo fẹ́ bèèrè kẹsàn lọ́wọ́ yìí ẹ ti bọ́dà south west wọ́n bá kó nǹkan ogun wọlé ẹ wá sí bọ́dà north kalẹ̀. Hi. Nigeria is full of injustice. Ṣé àwọn tó ń kókò ogun bọ̀ yẹn tó bá pẹ́pẹ́ ti south west wọn ò lè gba náà ti wọlé àbí bọ́dà náà ti yẹn ìyẹn ní galloping. This is injustice. Talking of Yorùbá nation láfẹ́, this is why we are shouting of injustice. Injustice ló gbé EndSARS protest jáde. Injustice ni. Eh, ọlọ́pàá múyàn, yọ ẹyẹ owó bọ̀, yọ pọ̀ ní yahoo yahoo wọ́n káwọn kan jọ wọn sí you get tattoo hey tattoo i don't get tattoo you get you get tattoo you get dread She dread ló fà pé kéèyàn jólè She tattoo ló fẹ́ ọ̀dọ́ ọmọ yahoo even if you arrest anybody you suspect them ọmọ tó gbẹrun kíní sórí ọmọ yahoo ló máa jẹ you arrest you don't even arrest just invite them do your proper investigation because ẹ eh, ṣèlú dáadáa da ò dáa da. Let's nípa gbogbo àwọn ọmọ máa dolè tíṣẹ́ bá wà we have many educative youths talented and brilliant youths tó yẹ pé wọ́n lè one le wọ́n lè ṣe mágbátọ́ lọ import yẹn wọ́n lè ṣe crude oil tẹ́tẹ́ ẹ̀rí fọ̀ yẹn wọ́n lè ṣe bóyá máa fọ̀ jáde àti ráwọn àwọn ṣé àwọn àwọn ọmọbìnrin mẹ́fà kan six girls tí wọ́n ṣe generator generator yẹn kò lo petrol kò lo diesel kí ló ń lò ìtọ̀ urine urine generator wọ́n ṣe ní nàìjíríà bẹ́ẹ̀ yẹn ni ọ̀rọ̀ tí mò ń sọ yẹn sì ṣé kò ti máa tó eight eight eight or ten years nísìn where are those girls wọ́n ti bímọ nísìn àwọn ọmọ yẹn wọ́n á ti lọ lé ọkọ nísìn you wasted their talent this is part of injustice it is injustice on those on those ladies on those girls ni wọ́n gbà yẹn they were girls then that was injustice on them because tó bá yẹ pé ọmọ Sanwó-Olú ọmọ ta ló wà yẹn Jonathan ọmọ Buhari ọmọ whoever nínú yín ọmọ mínísítà kan làwọn ọmọ yẹn i know owó nàìjíríà lẹ máa jí ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀ gbọ́ mi yé àwọn ẹni bá gbọ́ nípa àwọn guest wọ́n fi ìtọ̀ wọ́n ṣe generator onítọ̀ ní nàìjíríà ń gbà yẹn please let me know tó fẹ́ pé àwọn ẹja àwọn mínísítà ọmọ ọ̀nàrẹ́bù kan ni àbí ara ọmọ yẹn tí kò bá lè gbé òbò kalẹ̀ fún yín tẹ máa jó lálẹ́ kírèsì ni ṣé lálẹ́ kírèsì ni àní sọ̀rọ̀ má sọ̀rọ̀ lára àwọn ọmọ tó máa gbé fùrọ̀ kalẹ̀ fún yín tẹ́ máa bá wọn sùn kí ló dé tẹ́ máa bá wọn sùn wà láìtàláì mo fọlọ́run bá ṣẹ̀rí ẹ̀yin fún ara yín ẹ máa jí owó nàìjíríà láti fi sponsor wọn fún jẹnẹrétọ̀ yìí ṣùgbọ́n tó pé wọn ò gbà fún yín ṣé mo ti ń sọ̀rọ̀ ṣáá. ṣé mo sì ń sọ̀rọ̀ ṣá ṣé mo sì ń sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ wẹ ẹ̀yin lẹ mọ̀ o ṣé mo sì ń sọ̀rọ̀ ṣùgbọ́n tó pé wọn ò gbà fún yín àti pọ́n kéré injustice lórí àwọn ọmọ yẹn náà àwọn ọmọ yẹn nìkan ẹ ti pa talent àwọn ọmọ yẹn sì ẹnì kò continue bẹ́ẹ̀ ni god bless you mommy ẹ continue injustice will lead to something to something to something to something and ojú yẹn padà wá já ojú yẹn àjà wà láì bí tẹ́ ẹ̀ ti máa gbẹ̀san ọ̀rọ̀ yín you guys should all stop all this radarada tẹ́ ń ṣe okay injustice injustice led to endless SARS protest ọlọ́pàá máa múyàn wọn ò ní ṣe investigation ẹ ẹ nìkan lílù ni àbí wọn ní yá ẹ lọ wá fifty thousand wá ẹ lọ one hundred thousand wá ẹ máa gbọ́ owó lọ́wọ́ àwọn yòó níyà ẹ lọ́mọ yahoo lọ́mọ wọn no matter the pleading pé ọmọ mi ò ṣe yahoo ah karimu kápítà ló ń kọ ah sulemona kiri tẹ́lẹ̀ ló ń kọ no matter the pleading no matter the pleading tí wọ́n lè plead fún yín wàhálà ẹ̀ nígbà o pé ẹ bá gbà yẹn ẹ̀yin kọ́ kò sí ìwọ́n tó lè sọ ẹ̀ nígbà. No matter how they plead, God bless you. Injustice anywhere is a threat to justice everywhere. Yes, God bless you. Injustice anywhere is a threat to justice. Yabojo, we need justice for Yabojo. Or else, Governor Babajide Sanwo-Olu, ẹ̀yin tax office, come out ẹ bá wa disclose nǹkan tí Ìyábọ̀ Òjó ní yes she might be doing Eh, she ẹhẹn ṣebí bàbá bàbá bàbá Ìjẹ̀ṣà tọ́dún bá wọn kan sùn ṣe bá àmọ́ nígbà yẹn maybe Ìyábọ̀ Òjó náà ṣe kíní kan ní kọ́nà you guys should come outside and disclose what Ìyábọ̀ Òjó is doing in the corner tó yẹ gbọ́dọ̀ sọ eighteen million owó tax ẹ wá disclose here we are here we go talk ah Ìyábọ̀ Òjó we gbé síta ọ̀rẹ́ tí wọ́n bá bẹ́ kalẹ̀ láàrin gọ́ọ̀fúnà Babájídé Sanwó-Olú àti Ìyábọ̀ Òjó àwa á tún gbé wá a máa gbé síta ayé abayín mọ̀tẹ́ ẹ̀sìn tí lè fi jó stop injustice in Nigeria injustice pàlẹ́ ó pẹ̀lú nǹkan tó pa Nàìjíríà lọ ọmọ tálíkà ọmọ kò lẹ́nìyàn ẹni tí ò lẹ́nìkan aláì ti flag show yìí èèyàn èèyàn ti flag show yìí èyí facebook rẹ nìyẹn facebook náà máa rí flag àyà tó bá wùn yín ẹ máa ṣe lórí facebook kò ná mi ní anything after gbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ later lórí facebook àwọn èèyàn sì máa wò ṣùgbọ́n tó lórí youtube àwọn èèyàn ò kí ẹ o nobody go flag youtube tó bá wùn ìkẹ́ flag facebook látẹ̀ ní dọ̀la who go talk kí ni mo sọ fún yín

you must tell us maybe you have to ask kinní kan ní kọ́nà tó ń ṣe ẹ wá ṣàlàyé fẹ́ yẹ ká bá yín gbé síta àwọn alábòsí àwọn alábòsí mo yí ẹ̀rùn ayé tẹ́lẹ̀ ẹ̀rùn ayé mọ́ àwọn alábòsí alábòmọ́ra mo yí ẹ̀rùn ayé tẹ́lẹ̀ wá rùn ayé mọ́ Osinari is, is happy that Igboho was chased away from Nigeria. Ah! Oh! You Yorubawuyi fans wàláhì ẹ ní ọpọlọ. Ọ̀síláyì was happy when the Igboho was chased out of Nigeria. Kíra lọ́wọ́ ìjọba, àṣà ti ṣe. Wàláhì ọ̀rẹ́ ti di wàhálà. Wọ́n ní kí ni Ìyábọ̀ Òjó rà lọ́wọ́ ìjọba tó fẹ́ san eighteen million. Ẹnìkan ní kí ni bàbá Ìjẹ̀ṣà náà rà lọ́wọ́ ìjọba. Wàhálà wàhálà ti dé báyìí o ìgbà tí wọ́n lé lẹ́yìn Sunday Igboho kú òǹlé no ṣe rí ọ̀sílárì pàtó lé lẹ́yìn Sunday Igboho kú òǹlé inú ẹ̀ ń dùn náà wọ́n ti lòun náà sìn wọ́n ti lé òun náà kú òǹlé wọ́n pààyàn sílẹ̀ Sunday Igboho wọ́n pààyàn sílẹ̀ tiẹ̀ náà the same way àwọn aṣíwájú bẹgàsì Sunday Igboho àgàgà wèrè oníjàbù òfò yẹn ó ní Sunday Igboho àwọn tẹ́rọ́rìsì ìgbà tí ọ̀wọ́n owó dé tí wọ́n ṣe cashless policy olórí ibú òrẹ́mọ̀làtàmọ́ the same way that's injustice ẹni àwọn èèyàn wọn lọ kọ́wọ́ sí báǹkì ẹ fẹ́ chẹ́ǹgì owó àwọn èèyàn kọ́wọ́ sí báǹkì tán wọ́n tilẹ̀kùn mọ́ wọn wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́ wọ́n tilẹ̀kùn mọ́ owó wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́ that is injustice ó yẹ kí àwọn aráàlú lè sú ìjọba nàìjíríà ṣùgbọ́n mi ìṣó pé èèyàn lè sú ìjọba nàìjíríà kó jẹ lọ wàláì ìfún àwọn tó mọ ìjọba ní nàìjíríà ẹ lè sú wọn kẹ jẹ lọ tọ́kìlẹ̀ pé fẹ́ sú wọ́n sún àwọn òjọba lábẹ́ wọ́n sún um, ex-president Trump nílùú yìí bẹ́tẹ̀ ká ordinary councillor Nàìjíríà ẹ̀ lè sùn wọn o wọ́n mọ̀yàn wọ́n mọ̀ ìjọba ẹlẹ́nu bí pọ̀pọ̀pọ̀pọ̀ kò sẹ́ni tẹ́ ẹ̀ Hmm, God dey na poor man prayer only poor man nìkan ló máa ní God dey God dey ní Nàìjíríà hmm. only poor man àlà tó bá wùn yín ni kẹ́ fi Facebook dá ojú ya àjà wàláì ẹ̀ lè pa ohun mágogo tèmi lẹ́nu mo so, sọ̀rọ̀ àtó bá ti wùn yẹn yo sínwó ènìyàn ni kẹ́ fi Facebook dá tó bá wùn yìí kí lẹ tún máa ṣe náà lẹ́yìn flagging kí lẹ tún lè ṣe ẹ ti report page mi ti ti ti ti ti ti ti ti ti sú yín a máa sọ̀rọ̀ a ní sọ̀rọ̀ kẹ̀ a máa sọ̀rọ̀ injustice tẹ́ ẹ̀ bá mọ̀ òun ni pé kọ́ mo lóṣèlú mo lọ kàwé nílùú òyìnbó ọmọ olóṣèlú o wọn nílùú òyìnbó <laughs> minister of education àwọn strike ní nàìjíríà ṣùgbọ́n minister for education ọmọ ẹ̀ graduate ní uk is that not injustice on all that is injustice on gbogbo wa injustice ni wàhálà <laughs> oh, ó fẹ́rẹ̀ sí wàhálà injustice ni minister of uh, security wọ́n ń pààyàn ní nàìjíríà àwọn boko haram ń gbèyàn wọ́n ń pààyàn ní àwọ̀ àwọn ọmọ ṣe wà nílùú òyìnbó where security covers them is that not injustice owó orí ni o gbẹ ẹgbà wá o Ìyábọ̀ Òjó wa ń pariwo èmi náà ti bá pariwo ẹgbà wá o wọ́n ní kí Ìyábọ̀ Òjó lọ sí eighteen million owó táàsì owó orí o kí ni Ìyábọ̀ internet never forgets. ẹ̀sán ń bọ̀ wá kàn ẹ́ o ẹ̀sán ń bọ̀ wá kàn o eh. Ìyábọ̀ Òjó àwọn ẹni kí n o you are just coming in why are you late why don't you put on your your kilo ukwe, your ẹ̀kọ́ mi ò you don't put on your notification what happened, ni pé gọ́vùnà Ìyábọ̀ Òjó on Instagram she cries out o oh, ó ní ẹ gbà mí o oh, kí ni mo ń tà kí ni mo ṣe àgbádùn <laughs> ìtújàre kí ni mo ń tà kí ni mo ṣe ará àdúgbò ẹ gbà mí o oh. àbá ní pé èkédè làwa a máa ń rìn káàkiri orí íńtánẹ́ẹ̀tì ni wàláì èkédè mo yìí kí ni máa mú wá fún yín ni o yet most of you mi ẹ ní subscribe most of you ẹ ní follow ẹ ní like ẹ ní notification button àmọ́ ìtẹ́ nífẹ̀ẹ́ mi mo ní èmi gan nífẹ̀ẹ́ yín if you love me i love you if you don't love me wàhálà ti ẹ nìyẹn ìyàbọ̀ yóò bá ń sunkún o wàhálà kò dá o kò dá eyín èèyàn o ìyàbọ̀ òjò ní kò lọ sanwó ẹ gbà wá o wọ́n ní kí n lọ sanwó orí owó táàsì wọn ní kò san two eighteen million <laughs> wàhálà kọ́ńtà mi mi ò pé eighteen kọ́bọ̀ Lagos State Tax Commission wọ́n ní kí ìyàbọ̀ lọ san eighteen million naira eighteen solid million ẹ dákun ṣé máa gbé sínú báàgì ni àwọn máa rú sórí tó bá níyàbò mo lọ gbé eighteen million lọ á ní mo fẹ́ lọ fi sanwó tax mo fẹ́ lọ fi sanwó tax wàhálà máa dé ègò fẹ́ máa ṣẹlẹ̀ gọ́dọ̀ sanwó-olú Ìyábọ̀ Òjó ọmọ ọdínà mọ́láyé o <laughs> gọ́ọ̀nà wájúdé sanwó-olú Ìyábọ̀ Òjó mọ̀ yàn aláì ó lẹ́nu bíi tírélà <laughs> Ìyábọ̀ Òjó ó lẹ́nu bíi bọ́ǹbù o ọmọ ọdínà mọ́láyé ó tún mọ àwọn to gọ́vnà sanwóolu Ìyábọ̀ Òjó máa ẹ́ńtà ẹ̀ ẹ̀wọ̀n ìyá Ìyábọ̀ Òjó lọ sanwó so ẹ́ńtà pọ̀sọ̀ bá jẹ̀ṣà Ìyábọ̀ Òjó lọ sanwó aláì Ìyábọ̀ Òjó kírísítà wèé wá sọ̀pọ̀tì ẹ̀ báyìí bó tún fẹ́ wo kọ́mẹ́ǹtì mi bíi ni o ẹ̀dá kírísítà àwọn èèyàn sọ̀pọ̀tì Ìyábọ̀ Òjó náà táàsì táàsì owó orí eighteen thousand báwo eighteen million, eighteen million naira. <laughs> àwọn ní eighteen million àbí eighteen thousand eighteen million naira ló ní kó lọ san fún owó orí tax Lagos state ó wá ní federal ẹ̀hún um, Lagos state government kí lè ṣe fóun ẹ̀kọ́ hospital òun náà náwó lọ hospital fún àwọn ọmọ òun ni ẹ̀kọ́ school ọ̀fẹ́ òun sanwó fọwọ́ school àwọn ọmọ òun ni ó dẹ̀ ní kí lòun ń tà oníṣọ́ọ̀bù ẹ̀yọ̀ kan lòun ní àwọn ọ̀dọ̀ wa bí sí pé gbà wá o gọ́vùnà sanwó-olú o má pàyàbò òjò o single mother ní o má gbẹ̀mí ẹ̀ o eighty million yìí pọ̀ o ebebebebe bí àwọn tó ń wò wá bọ́ọ̀ sọ pé yorùbá wùyí gbé ẹnu ẹ sọ̀hún má sọ̀pọ̀tì ìyábò òjò keep your mouth aláìyẹ ifásitì mi yẹ da. o aláìyẹ ẹ fún mi ní ẹ̀là ẹ̀là ojú kan ṣọ́ọ̀tì aláyé tẹ́wọ̀ mi aláyé ẹ̀dá ẹtí fún mi ṣọ́ọ̀kì yẹn láojú kan ìyábọ̀ òjò kíní kan báwọn fans mi ṣe ṣọ́ọ̀kì mi nìyẹn ṣọ́ọ̀kì wọn dùn fún mi ní prune yorùbá wuyì gbé ẹnu ẹ sọ̀hún ìyábọ̀ òjò àti gọ́vnà sanwó-olú wọ́n jọ pàdé àpò pọ̀ àlẹ́ẹ̀jì ni o gọ́vnà sanwó-olú má sú èmi àlẹ́ẹ̀jì ni o ọmọ ọ̀dọ̀ lèmi nílùú òyìnbó bọ́tà mi wà láì mi ò pé one million tó bá sùn mi wà láìtàláì àwọn ará àdúgbò náà máa bá mi bẹ̀bẹ̀ tó mi kọ́tà mi ọ̀kadà tí mò ń wọ̀ wọ́n á wọ́n á ń kọ ọ̀bọ̀ wọ́n á wọ́n. èmi ò ṣe kọ́ni ṣo ẹ má pè é wàhálà ẹ̀ máa sá lọ nísìn kọ́ni ṣo kẹ̀ ọmọ ọlọ́mọ tí mo fẹ́ lọ sùn nísìn mo lọ síbi iṣẹ́ ẹ wá ń pè mí wàhálà ẹ̀ nífẹ̀ẹ́ mi ẹ bá wulẹ̀ pè mí ọlọ́run tẹ̀kú ṣe fóònù fóònù kú síbi tí mo wà ẹ máa pè àbájọ ah, mi ṣe ẹ̀sùn yóò mi ṣe. ẹ má ṣe báyìí mi ò kékọ́ láìtàláì àwọn èèyàn yìí burú mi ò ṣe kọ́ ní ṣò láìtàláì ẹ burú o aláì. why are you calling calling oh, ẹ má pọ̀ ẹ má ṣe báyìí. ẹ dákun tó ẹ yẹ kí ẹ yẹ kí n fi fóònù yẹn sí kíni. aláàṣẹ kọ́ ni iṣu ẹ̀kú gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ èmi ọmọ ọlọ́mọ tí mi ò lẹ́nu ìkọ̀kan àfọ ọlọ́run ọba ah, mo ń lọ bí iṣẹ́ nísìnyí ẹ má bínú ẹ ó yẹ pẹ̀lẹ́ má bínú ẹ jẹ́ ń tẹ́kìsì yá yìí màmá ẹ má pè é má pè ẹ ní sórí burúkú àlá ẹ má pè ẹ ní dààmú. ah wàláì mm. kí ló dé kí ni yorùbá wí ni orúkọ mi ṣe àbí kí n rìfẹ́ ìṣe ẹ̀ ní ẹ̀rọ àgbà mi ni ẹ̀ má dákẹ́ àdúrà ẹ má wọrí tó bá yẹ kí n kú òfun yín kí bẹ́ẹ̀ kan kú òfun yín o. ẹ má dákẹ́ àbọ̀ ti gbé péjì mi lọ ni ẹ má dákẹ́ àbọ̀ ti gbé Yorùbá Wuyì lórúkọ mi lọ bẹ́ẹ̀ dẹ̀ gbé lọ tí yín ló bá yín o aláì ẹ ń wà mí bíi náà kí wá lóde kí ni mo ṣe fún yín aláìmí online ẹ jẹ́ kí wọ́n ṣé mo wà online báyìí mi máa sí mi máa ríra mi bíbí yìí wàláì mi sí online lórí yorùbá wù yìí. ẹ̀yin lẹ mọ̀ Ọlọ́run á san yín lẹ́san Ọlọ́run á san yín lẹ́san èmi ò já o aláìmí ò jà bẹ́ẹ̀ mi ìṣe mi ìṣe ọlọ́run kí yẹn pè mí bẹ́ẹ̀ yẹ̀yẹ́ yẹn ò rí mi lórí yorùbá àbájọ wọn ò rí mi lórí yorùbá wuyì àbájọ kò sí wàhálà ẹ̀wọ́n máa wùlẹ̀ dára ẹ jẹ́ kí n máa lọ mí lọ sùn ìsọ́kẹ̀ ṣé yorùbá wuyì lẹ́wà lábí yorùbá wuyì lórúkọ mi ẹ dákun ṣé yorùbá wuyì ẹ ti ń wò mí àbí yorùbá wuyì lórúkọ mi aláì aláì ẹ ní gbádùn aláìtàláì ẹ bàbá mo ń bá yín ṣeré ni yorùbá wì lélẹ̀ ẹ jẹ́ lọ fọ́lọ̀ mi lórí youtube aláìtàláì wàláì ẹ jẹ́ lọ fọ́lọ̀ mi lórí youtube wàláì láàkúlìjà láìlù láàkúlìjà láìlù yorùbá wì ní orúkọ mi lẹ tí ń wò mí kò sí wàhálà wọ́n ti rún Yorùbá wuyì lẹ́pọ̀n Yorùbá wuyì lórúkọ mi làwọn ti ń wò mí wàláì wọ́n ti rún Yorùbá wuyì lẹ́pọ̀n o ò ní. <laughs> orí Yorùbá wuyì ni Yorùbá wuyì lẹ́wọ̀ yìí kò sí lórí Yorùbá wuyì o ẹ̀yin nu Ọlọ́run nu èmi ti ẹ lọ Yorùbá wuyì lẹ́wọ̀ lórúkọ mi èmi lọ mi lọ sùn YouTube bẹ́ẹ̀ lọ fọ́lọ̀ YouTube mi Yorùbá wuyì àti ìrìnkèrè ilẹ̀ yorùbá wuyì àwọn oríkì wà lórí ìrìnkèrè ilẹ̀ yorùbá wuyì mo lọ mí bọ̀ ìṣínbọ̀ wà bá yín a máa fún wa máa kọ́ra lẹ́ẹ̀kọ́ lórí yorùbá wuyì nípa subsidy mi nífẹ̀ẹ́ yín ẹ̀yin lẹ́mọ̀ tẹ́bà dẹ̀ nífẹ̀ẹ́ mi ẹ̀yin lẹ́mọ̀ o Ìyábọ̀ Òjó pé abẹ́rẹ́ tí mílíọ̀nù ẹja ṣàwàdà díẹ̀ mo ní two minutes Ìyábọ̀ Òjó gbà pé eighteen million o please don't go don't go come mo lọ fi ṣe lálẹ́ Ìyábọ̀ Òjó gbà sanwó táàsì eighteen million go and pay <laughs> go and pay Lagos state government need money go and pay àwọn fámìlì bàbá Ìjẹ̀ṣà náà sanwó fún kóòtù ni àwọn fámìlì bàbá Ìjẹ̀ṣà dey pay money to go court o go and pay a fẹ́ gbèjẹ ni àwọn ẹni ká má gbèjẹ wọ́n ní tí wọ́n náà ṣe ló dé bẹ́ẹ̀ hmm. what goes around always comes around ká lọ bá lọ àbọ̀ máa ń bọ̀ Ìyábọ̀ Òjó àlọ́ ti lọ o àbọ̀ ti dé hmm. bàbá àjẹ nísìn bàbá Ìjẹ̀ṣà is now clear is now clear kọ́ tẹ́ni tó ń parọ́ fún ọ̀bá mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ lọ́kùnrin bàbá Ìjẹ̀ṣà tó pọ̀ bọ́mọ yẹn sùn tọmọ yẹn dẹ̀ jẹ́ under age ó ti clear sójú àbí. So tó wáyé pé ọlọ́run ní princess àti ìyàbọ̀ òjò pamọ́ ìyá bàbá ìjẹ̀ṣà ó clear lójú àwọn àwọn náà bì ṣé ó clear alábòsí ni ah eighteen million ẹ̀ṣẹ̀ ah, eh, wọlé ni answer eighteen million answer eighteen thousand ìyàbọ̀ òjò eighteen million for tax two years tax ah, àwọn tẹ̀sí àwọn fans mi ti ń dáwó ẹnìkan ló máa fún ìyàbọ̀ òjò ní five hundred naira wàhálà ẹ̀ gbà wàhálà ẹ̀ dá yorùbá wí fans eh? dá fún anything I also sọ̀rọ̀ eighteen million naira ẹ wọ́n they want? dá five hundred naira níbẹ̀ ó yẹ ìjọba ẹ You buy. sọ tó ten million bẹ́ẹ̀ five hundred naira wàhálà yorùbá wí fans eh? dá fún nǹkan ẹ̀kan báyìí nǹkan ṣíṣí ní báyìí ẹ dá. go and pay o yàgò jù go and pay mm, go and pay kí ló pa yín mo ti ń lọ ẹ kí ni ẹ̀rẹ́ kí ni kọ́mẹ̀ntì ẹ̀rín tẹ̀rín sí ẹ ká máa lọ ẹ ká máa lọ àwọn eighty million o that is twenty five twenty five pounds twenty five thousand pounds yes twenty five thousand pounds lọ́ní kò lọ san o ẹ gbà ó yẹ bá wa dáwó account number is ẹ bá sanwó sí bí yìí o account number is zero zero zero zero zero zero zero zero zero zero zero no go jọ no go please no go abẹ́ ti mú kọ́ no go Come, mo lọ síbi iṣẹ́ ẹ̀ mo lọ bí iṣẹ́ lálẹ́ ẹ̀rọ kò easy kọ́ tẹ̀ wá sí kí wọ́n sọ eighteen million aláì kẹta mi gan mi ò pé one million Eh? Ah, ẹ́ son. that is too much on for look. aláàjì lukman ẹ̀rọ lọ gbé emoji ẹ̀kún síbẹ̀ emoji ẹ̀kún wọlé ẹgbẹ́ when àárín Ìyábọ̀ Òjó àti Governor? Sanwó-Olú tẹ́wọ̀ táàrin wọn ń dùn where were you tí wọ́n pariwo àwọn léèyàn bàbá jẹjà a máa wọn lọ sẹ́wọ̀n ní mo máa gbé lọ I miss you too Ìyábọ̀ Òjó is a multi-billionaire are you sure mami wọ́n ní Ìyábọ̀ Òjó is a multi-billionaire Eh? ah let as you keep my mouth quiet nìyẹn o ah, multi-billionaire multi-billionaire. she yes she fit be multi billionaire lóòótọ́ ah kò ní jẹ́ multi billionaire kẹ̀ multi billionaire ah ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ẹni tó mọ dino má láàyè ẹni tó mọ dino má láàyè ah aláì ó lè jẹ́ multi billionaire lóòótọ́ o eleven eighteen million owó kékeré ṣíkínì mọ̀ ni yabo only yabo to go pay the money na chicken money ah wallahi ẹ ja ma lọ ẹ já ṣẹ̀fẹ̀ five minutes five minutes <laughs> ẹ jẹ́ ká ṣẹ̀fẹ̀ five minutes yo. Ìyábọ̀ Òjó ẹ jẹ́ kí n rántí pẹ́ owó ní kí n ṣe tí mílíọ̀nù kí ni mo ṣe kí ni mo ń school owó sùkúlù àwọn ọmọ ṣe bá mi sọ no free education no free hospital no good road amenities wo lẹ sọ rẹ ẹ ní kí n lọ sọ eighteen million. Sanwo-Olu go be like, Tele you crazy ni. <laughs> Bí Sanwo-Olu jọ, Tele you crazy ni. Nígbà tí o fẹ́ mọ̀ bàbá you lọ sí kóòtù. Ìyábọ̀ Òjó náà sanwó Lagos State sanwó ẹ̀. Ìyábọ̀ Òjó sanwó àwọn ayé nídìí owó you sanwó sanwó àwọn ayé nídìí owó sanwó àwọn ayé nídìí owó. Hmm. Aláìsanwó. Mm. because I want to do the show for 30 minutes. Hold that one. pé mo ṣe báyìí. Iṣẹ́ tí mo ṣe iṣẹ́ ìjókòó ni màá Joko. jókòó jókòó jókòó jókòó ni. Ó tó pọ̀ máa sán. Wàláì tó bá padà sán orí èmi àti iná máa fi fọ́ àgbọ̀n. <laughs> Àwọn èèyàn ní ìyá àpèjọpọ̀ àgbọ̀n máa ta léhùn fún yín bàbá Ìjẹ̀ṣà. Wọ́n ní kó lọ ta ayé ẹ̀ nísìnyí. Má mi ẹ má yẹ ká tanra wa tó bá sanwó yẹn wàláì ọmọ tádé àlùmọ padà sọ padà fún ẹ fẹ́ gbọ́ ìjà yẹn wọn á padà parí ẹ̀ láàrin ara wọn wọn á padà parí ìjà yẹn láàrin ara wọn tó bá ti wá parí ìjà yẹn tán wàláì mm. ẹnu mi wọn mm. bá parí ẹ̀ padà fún àwọn ní kọńtráàtì àwọn òwò àwọn òwò they are all bed of one feather they flock together they are bird of the same feather ni wọn a fún àwọn kọ́ńtàtì á pè ní nọ́mbà ah, ó ti márì ó ti márì ah, ó ti pass ẹnìyẹn so ó ti márì ó ti fẹ́ òbí mu òbí mu lọkọ ẹ̀ ń sìn ó dàbọ̀ ẹ ṣé mo rí pé mo nífẹ̀ẹ́ yíra bá.